is ẹ lọ fọkàn at the end of the day. Hmm. ẹ filẹ̀ ìyẹn ti yanjú bẹ́ẹ̀ yẹn. wàhálà tí o mo sùn seventy thirty o seventy thirty mo sùn ẹ lọ sí court tiktok court olórí burúkú seventy thirty tó ń sọ pé ìlẹ̀ fẹ́ ṣe seventy thirty ó lóun ṣe seventy thirty ó lóun lè fẹ́ ṣe é sóbi yé sùn ẹ̀ nìyẹn so èmi sọ fún májísírèètì kan tí ń pé ẹ̀sùn fún bàbá lọ́fẹ̀ẹ́ nígbẹ̀yìn ṣe seventy thirty o nípa òun ló fẹ́ ṣe seventy thirty so mo ti sọ ẹ lọ sí kóòtù báyìí. àní mo ń sọ mò ń la èmi àti ẹ ní seventy thirty ó ti yẹ òun ló ní agreement pẹ̀lú mi òun ló ní agreement pẹ̀lú mi ó ti yẹ mo ti clarify abẹ yẹn òun ní agreement pẹ̀lú mi òun ni kó gbé agreement ọwọ́ ẹ̀ bọ́ta. ó wà lọ́wọ́ ó ní kọ́pì lọ́wọ́ kò fẹ́ gbé síta ni. Uh -huh. <laughs> kò fẹ́ gbé síta. mo ti sọ ẹ bẹ́ẹ̀ yẹn mo ti sọ ẹ lọ sí tiktok court bẹ́ẹ̀ yẹn. má jẹ́ kí n drag ẹ láàárọ̀ ìjẹ́ kó sinmi filẹ̀ má tiẹ̀ lọ síbẹ̀ because tí bá ní <laughs> o tún fẹ́ kóyà jẹ ni ṣé àwòrán afilẹ̀ sáyé ẹ̀ bẹ́ẹ̀ <laughs> filẹ̀ ọmọ wù mí ọmọ wù mí olórí ẹbí èmi gan wá bínú ni olórí ẹbí ló tẹ̀kí ń gbé mi sókè màmá send request mo èmi gan pè yín ẹ gbé kọ mi mo mẹ́sẹ̀gì yín ẹ reply mẹ́sẹ̀gì mi àǹtí dẹ́bì àti àǹtí pẹ́ẹ́lí. no gbogbo ìgbà tẹ́mi kọ́kọ́ pè wọ́ ẹ gbogbo ìgbà tẹ́mi kọ́kọ́ pè wọ́ náà lálákọ̀ọ́kọ́ tó gbàgò wo mọ ẹyin ò mọ bọ́ yín return call padà bó ṣe máa ń rí nìyẹn náà ah. so náà nígbà tẹ́mi náà pè wọ́ náà tó gbàgò so by then bóyá gbogbo táìmù yẹn mò ń ṣiṣẹ́. ẹ eh, bóyá èmi náà ń ṣiṣẹ́ ni the same thing ló apply sí ah, èmi náà èmi náà èmi náà ń ṣiṣẹ́ ni torí ẹ náà lẹ́yìn náà ṣe wá. kì í ṣe torí ẹ mi ti ẹ rí miss call yẹn náà mi rí miss call yẹn náà. sista eh, terry mo sọ fún yín pé tí alámi gbọ́ ọmọ kan sókè ọmọ yẹn náà máa ń ṣe ẹ̀ṣẹ́ o ó máa ń ṣe ẹ̀ṣẹ́ o lórí ẹbí sí mi òun gan ló máa ń jẹ́ kí n mọ̀ pé wà online pé òun náà ní díẹ̀ student ní ẹ̀yin méjèèjì àti sista debbie àti sista perry mo wá bẹ́yìn náà jà so olórí ẹbí ti ti yín bẹ́ẹ̀ yẹn máa pè yín lálẹ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ìyẹn bẹ́ẹ̀ yẹn mo kẹ́ everybody. ayọ̀mi níbo ni wọ́n wà. tani so mo kẹ́ everybody akó àtàrọ akó ètò ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa akó àtàrọ kí gbogbo ẹ̀yin eh, ẹ̀yin justice for Mohbad. mo ti fi sábà àkáǹtì mi wọlé mo wí pé ẹ̀ mọ àkáǹtì yẹn ló jẹ́ kí n padà wá lọ eléyìí mo ti fi wọlé tẹ́lẹ̀ mo rí pé ẹ̀ mọ́ ọkọ̀ Aisha tàbí. ó yá ọjọ́ ọdọ̀ wọ́n sọ̀rọ̀ lọ́wọ́. ẹ mú òtẹ́ kí sáré sọ̀rọ̀ kan tèmi fẹ́ sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ni mo fẹ́ sọ ẹ jọ ṣe rí Ìyábọ̀ Òjó yẹ ká máa drag Ìyábọ̀ Òjó mo láìkì ibi tí sista ẹran eh, oh, sista Debbie lọ pẹ̀lú Ìyábọ̀ Òjó lẹ́ni mo láìkí ohun tẹ́ fi sílẹ̀ yẹn ok Wùmí amin Karimo ah, ṣe voice ogo viral Wùmí sáré sá lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó ẹ tẹ love mi i don't understand kí ni contribution Ìyábọ̀ Òjó nínú nǹkan tó wà lẹ́yìn kí ni ti Ìyábọ̀ Òjó gan-an ti tiẹ̀ ó yẹ ká máa drag Ìyábọ̀ Òjó kí ti tiẹ̀ pẹ̀lú ti ọ̀rọ̀ justice for Mohbad kí ti ti Ìyábọ̀ Òjó because lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí i pé Wùmí wà ń bẹ́ẹ̀ tó ń bóyín tó ń ṣe everything fídíò yẹn náà ti go viral káàkiri kí ni tìyàbọ̀ òjò ó yẹ ká máa drag Ìyábọ̀ Òjó yẹn because ó ti believe pé bóyá pé òun lẹ́ni inú Èkó yẹn òun lè máa fi òbò bí nǹkan tí sista Debbie sọ ó believe pé òun lè máa fi òbò ṣe everything kí ni títí ẹ̀ ó yẹ ká máa drag Ìyábọ̀ Òjó kí ni kí ni kí ni títí ẹ̀ ṣó Ìyábọ̀ Òjó ó ti gbàgbé pé ó bí ọmọ ni ṣó ti gbàgbé pé ó ní ọmọ ni ṣé o ti gbàgbé pé nínú nàìjíríà yẹn làwọn ọmọ ẹ wà níwọ náà wà ṣé o ti gbàgbé pé wọn náà dẹ̀ máa kú lọ́jọ́ kan because ọ̀rọ̀ yẹn bí mo ṣe rí fídíò yẹn ní ìjẹta orí mi ń tọ̀ gbà á ṣé pé Wùmí lè sáré lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó torí fọ́ìsì àyà. follow the host follow the host follow the host follow the host. ṣé kó lè sáré lọ sí ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó kí ni ti Ìyábọ̀ Òjó pẹ̀lú justice táwọn wá fún Mohbad kí ni ti tiẹ̀ Ìyábọ̀ Òjó ṣé o fẹ́ gba èpè kí ló dé tó jọ pé wọn nìkan ni wọ́n máa ń bá nídìí ìbàjẹ́ kí ló tó jẹ́ pé wọn nìkan ló máa wà bí ìwọ nìkan ló máa wà bí mọ̀dà kí ló dé ṣé wọ́n ṣépè fún ẹni ṣé ò ní ọmọ ni ó ní ọmọkùnrin náà dẹ̀ gbogbo nǹkan táwọn ọmọ ẹ̀ ń ṣe káàkiri iyì tó ń pè ní Festus àti tó ń pè ní um, priscilla àbí kí ló orúkọ ẹ̀ ẹ́ kí ló ṣẹlẹ̀ gangan ó dẹ̀ bẹ̀rù ọlọ́run lórí gbogbo nǹkan tó ń ṣe Ìyábọ̀ Òjó ó dẹ̀ bẹ̀rù ọlọ́run àwọn èèyàn wọ́n ń sáré kàtàkàtà wọ́n ń sáré káàkiri pé káwọn rí justice fún Mohbad ó dẹ̀ ń pọn Wùmí lẹ́yìn ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ rí nǹkan tí everybody ń sọ ṣé rí woman tẹgbẹ́ ọjọ́ bá ṣe bá pẹ́ ní kẹ́nìbọ̀dì má bù lady tẹgbẹ́ wọlé yẹn mo mọ̀ pé gbogbo àwọn host fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin lẹ́jẹ̀ ká èèyàn fẹ́ sọ̀rọ̀ torí èmi gan ní pẹ́sọ̀ tèmi gan fẹ́ bi léèrè pé ó pè é kí ló tí wọn ò ṣe sọ fún wùmí kọ́ lọ ṣe DNA tó fi jẹ́ pé bí pé torí mo mọ̀ pé àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ bọ̀ tí mo mọ̀ pé. bẹ́ẹ̀rì ni bẹ́ẹ̀rì ló jábọ́ lẹ́ẹ̀mí kan èmi tẹ̀ fẹ́ wò pé bóyá káwọn èèyàn béèrè question ta níbi tí mo jókòó sí bíbá pé ṣé eléyìí mọ nǹkan tó ń sọ̀bọ̀ torí pé ẹni káwọn kí ló ṣẹlẹ̀ gan-an ah, ah, kí ló dé tẹ tí gbogbo yín wà nídìí ìbàjẹ́ kí ló dé tẹ wà nídìí mọ́. ayé Ìyábọ̀ Òjó ti ẹ má disturb ara yín. because mo kàn ń wá wọn dá pé lẹ́nu ọjọ́ mélòó ti sáré lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó imagine. ẹ má bínú mà ẹ má bínú mà ẹ ṣe sùúrù okay mo wà pẹ̀lú yín mà. what you people don't understand is àṣírí yẹn tó bá tí gudugbẹ ọ̀rọ̀ yẹn bá já ayé Ìyábọ̀ Òjó gan máa bàjẹ́ pẹ̀lú wọ́n sáré lọ pé ẹgbà wa ń bo la tún fẹ́ gbà. ní láti bàjẹ́ gidi ayé ẹ̀ láti bàjẹ́. don't get worked up ẹ má disturb ara yín ẹ fi Ìyábọ̀ Òjó lẹ̀ nǹkan tó ń drag Ìyábọ̀ Òjó ń drag Ìyábọ̀ Òjó ẹ fi sílẹ̀ why you bothering yourself ṣé ìrítà yín rí Ìyábọ̀ Òjó yẹn ó lálàáfíà bẹ́ẹ̀ ṣe nìyẹn. update I, I, I have been disturbed by Kinikon and raindrop will lè disturb why are you talking about you about disturbing? disturb why are you getting yourself worked up I want you ní lárí ẹ I bínú pé mo dá sọ̀rọ̀ yẹn o. àmì ò because I was surprised. All right. pé So. expect kí gáà nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ṣé Lizzy Anjorin ló fẹ́ sá lọ bá àbí Bukky Jesse ló fẹ́ sá wá bá kò ń ṣe kò hàn tẹ́lẹ̀ ló máa sá lọ bá ẹ má disturb ara yín. kó lè sá lọ sọ́dọ̀ ya Mohbad àti ya ti ní iṣu ni ṣebí ya ló ń pọ̀ káàkiri ẹ ṣe sùúrù ya Mohbad pọn gẹ́ẹ̀ káàkiri o nǹkan táwọn èèyàn ò understand lórí ọ̀rọ̀ ya Mohbad o ẹkún tí ya ń ké sínú ni pé tọ́rọ̀ yìí bá bẹ́ sílẹ̀ èèyàn mẹ́ta nìyá Mohbad máa lùzù ó máa lùzù ó ti lùzù eh, ìmọ́lẹ̀ already ó máa lùzù àdúrà ó dẹ̀ máa lùzù dàrúṣà nǹkan tí yẹn ń bò nìyẹn o kì í ṣe pé nítorí pé anything o ayé ìwà Mohbad ti kọjá ó ti bàjẹ́ kọjá three ninety eh, nine over hundred o ẹ má ẹ má ẹ má mí ìsẹ̀pọ̀ o. I'm coming now. So. All right. I hold on. All right. Um. Hello. Hello, sir. Bon. Yeah. Mo rí message yìí mo dẹ̀ sí reply. Ó ní nǹkan tó gbà sọ láti ẹ̀kọ́ mo ètò wa lókè. Ìmọ̀ nǹkan tó ń sọ pé ká gbé mi wá sókè bọ̀ mo rí pé rò tó pọ̀ mẹ́. Mo ṣe wá pè mí bàí sà. Ọ̀rọ̀ ya Mohbad tán sọ, ṣé mo lè sọ̀rọ̀ sí sà? O ti ń sọ̀rọ̀ lọ already. Òpèsè ọ̀rọ̀ ya Mohbad tẹ̀ ń sọ, jẹ́ kí n rántí nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án lọ́dọ̀ oh, Mercy Fine Fine Me tàbí kí ló pe olójú pàǹdà ọ̀rọ̀ yẹn ó ní wípé òun máa ń pè ya Mohbad wá fún pé ṣe ló gbé òun ṣe pé ó para òun bínú gan rẹkọọdù tí wọ́n ṣe fi tán parọ́ mọ́ Mohbad pé fẹ́ẹ́ lọ pààyàn ó ti gbé fún ya Mohbad o ó ti gbé gbogbo wọn ṣe pé o ìjà sì wà nílẹ̀ báyìí o. kí kàrí Karimo la nídìí bí báyìí Karimo ló máa lọ wá bóyá fẹ́ yọ. ẹ ṣe bẹ́ẹ̀ ní kọ́tàgì ẹ̀ ṣé ìyẹn ò wá bóyá kí wọ́n wà níbi iṣẹ́ ó lè jẹ́ pé bízì wọn tó kò sí ibi àti wá lẹ́sẹ̀kẹsẹ̀ láti wá yanjú voice burúkú wọn sọ pé òun tí kì í ṣe kàrímọ́ kàrímọ́ tó tó mọ́ pè tẹ́ni yẹn sọ tọ̀rọ̀ bíi ti tẹ́ni tó ti dìbò because máa gbọ́ because ẹnẹ́ ń protect yàn ẹnẹ́ ń jà fún yàn ẹ̀dẹ̀ ń ba ayé ẹ̀jẹ̀ lọ́dọ̀ tí ẹ̀dẹ̀ ń ba ayé ìyá Mohbad jẹ́ ẹ̀yin fẹ́ protect ayé Wùnmí ẹ fẹ́ protect àríwó ti wà ń bẹ̀rẹ̀ ẹ fẹ́ protect ayé Wùnmí olórí ẹbí olórí ẹbí tí yóò bá ya Mohbad kò bá jáde ajẹ́pọ̀ lórí burúkú abiyamọ lórí burúkú mọ́ sàǹfààní ni èèyàn kan ní wípé àkútúkútù Mohbad lọ́nà ọ̀run nínú first step play ní ọjọ́ wo ń bẹ̀ yẹn tó ní àkútúkútù Mohbad. ẹ̀ẹ́dẹ̀ náà ń já fún ẹ̀ẹ́dẹ̀ náà ń já fún Mohbad ẹ wo orú àbẹ̀fẹ́ yìí tó sọ pé àbẹ̀fẹ́ sọ́lẹ̀ kan ó ní mi àtòun pé the same course la jọ ń jà fún ẹ gbọ́ the same course lèmi àtàbẹ̀fẹ́ ń jà fún àwọn ni kò jọra wọn náà kò jọra wọn ni. àbẹ̀fẹ́ má sọ pé mi àti ẹ̀ ń jà fún the same course, mọ́ o ọlọ́pàá ojà búrò mi ni o má jẹ má sọ pé mi àti àjà fún the same course, o mi ò kọ ẹ̀yin gbowó èmi ò gbowó o ẹ̀yin gbowó èmi ò gbowó lọ́wọ́ anybody mi ò gba ṣe ń gbá lọ́wọ́ yàn yàtọ̀ sí táwọn fáǹsì mi fi ń bless èmi. bọ́dà latin kí ni kí ni explanation tẹ̀yìn ṣe. no mo ṣe rántí ni pé abẹ́fẹ́ tiẹ̀ sọ́lẹ̀ kan wípé at the end of the time ibì kan náà lèmi àtòun máa kọrí sí báàlà yìí máa jọ kọrí síbì kan náà. ó sọ náà ó sọ ó rí bìtẹ̀. bọ́dà láti gold ẹ má gẹ̀ ìtara yín worked up àgbàlagbà ni mo ti máa ń wò for a very long time àgbàlagbà ni don't get yourself worked up gbogbo àwọn anti justice yẹn náà gbogbo wọn tán máa sọnà ibì kan náà máa ní gbogbo yín jọ ń kórè. ẹbí ara lọ ibì kan náà. ẹni sùúrù ẹni sùúrù nǹkan tán máa sọ nìyẹn bọ ibi tó gbogbo wọn ń kórè sí yàtọ̀tọ̀ you don't have to uh, engage them or drag anything with them. àmì ò tẹ̀ lè stand there, mi lè stand there. ó máa ń run mí nú. Eh, eh, ẹ wo bí things ṣe lọ sẹ́yìn people are just people are just bitter about Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó títí ẹ ti bá àǹtí Kẹ́mi Olúnlọ́yọ̀ talked about Ìyábọ̀ Òjó having issue with NSA pẹ̀lú àpábíò people thought it was a joke kíní yẹn ò ní ṣe joke ṣe ẹríjọ́ tí kíní yẹn bá máa búrẹ́kẹ́ ẹ mọ̀ pé Ìyábọ̀ Ògo is in problem gbogbo wàhálà àti gbogbo wọn ń ṣe yẹn percentage. ẹ jẹ́ follow host ẹ follow host ẹ follow host follow host. percentage percentage tí gbogbo wọn fẹ́ gbà lórí royalty yẹn ni ó máa kan bàbá jẹgẹjẹgẹ pending roller sílé tí Lizzy Anjorin fún lórúkọ boyfriend Ìyábọ̀ Òjó so don't get polo. yourself worked up ayé gbogbo wọn ti bàjẹ́. ṣé káyé polo náà máa bàjẹ́ mọ́. ah ṣebí polo ló gbé lọ sí UK. polo sì jẹ́ lówó. gbogbo wọn náà jọ wà ń bẹ ẹ wo Tonto Dike ń sìn ìyẹn náà ní EU ní Abuja tí Very Dark Man sọ pé ó involve stolen property do you understand so gbogbo wọn ní ọfà ti bà ìyá Mohbad ń tiẹ̀ ẹ rọra fìyẹn sílẹ̀ ẹ má sọ anything bó ṣe wà yẹn woman yẹn ṣì máa jáde láàrin gbogbo èèyàn báyìí ó máa faṣọ ara ẹ̀ yá because kò tí ì yé kò yé rárá àṣírí tó wà láàrin Darosha àti àdúrà àti wùnmí nìyá Mohbad ò ṣe tí ì wá sọ̀rọ̀ ó sì máa sọ̀rọ̀ so don't get yourself worked up ẹ ṣáà já máa wo bí things ṣe ń lọ. all right evidence tó máa ń ní wọn ò mú lọ fọlọ́pàá mọ́ court náà mú lọ kò sí wàhálà. ọ̀yà so. Um, ah, update another update quick hey, one. Hey. Wùmí o Wùmí tún ni o. ee ìsìkèlè bíi etí èlèlè. ó ní what I see now. ẹ́ eh? I like what I see now. Everyone is showing their true color and their true faces. Time always end up truly revealing who is for you who is against you, and especially who is pretending. I like that. I like that. Ó dẹ̀ pàtẹ́wọ́ fún rẹ̀. Tẹ́wọ́ ìsọnù. follow Dios. Ṣé wàá ṣe ṣó lálẹ́ yìí? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ó ẹ follow Shinko, ẹ follow follow follow follow Dios. Ah, Àkàkọ́ tí rí DM kan fún Naira pali. Ìyá kan náà, mo ṣe bó tiẹ̀ ti kà ní gbogbo ẹ̀rá máa kàkà tó lọ mi ní pẹ́ máa lọ ó tún lọ ibiṣẹ́ lónìí. VDM to Naira Marley. Naira Marley, don't think you will get your career back by forming on Yeye Boss and keep quiet. Take advantage of this recent revelation. Come out and say what you know about Mohbad whole life with you. It is obvious now that you were set up to take the fall. It is obvious now that someone else was planning this whole thing because of the videos of Mobad calling you house. At Naramali, leave this boss buck rap and save yourself by speaking out. I will give you my platform if no one will, or let me interview you to get your own side. DM me when you are ready. We DM to Naramali. Mr. Carton. wọ́n ní ah. Wunmi have GTB bank account where Elegushi side father side father. ìjànkà ìjànkà ẹ má wọrí ẹ má ẹ ṣáà má wọrí Wunmi have GTB account where Elegushi side father Liam paying for wealth. ọ̀gá wọ̀tún lè lè àgọ́ tún ti gbèdé o níbo la tó eh, mi ò mọ̀ ń pa yẹn èmi ò mọ̀ ń pa o. tẹlẹgùsì ń sanwó fún owó sí fún ni fún ọmọ ẹ eh, àti bàbá mi láti sanwó sí fún un. bọ́dà láti ṣe tí mo ti ṣá. èmi ò sí ń bẹ̀ o ẹ máa lé. Eh, wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà máa ń gbọ́ mi. ọ̀gá alẹ́ o ẹ kúrò lẹ́gbogbo lé. ẹ ti padà di ó ti padà di ìfọ̀rọ̀fọ̀. <laughs> ó ti padà di last How are you? Fine ma. Ẹ̀kú ètò. Mọ́mí, àwọn lámbà tí mo kàn nínú kọ́mẹ́ntì yìí, orí mi kàn fẹ́ blow ni. Orí mi fẹ́ blow. Ẹ má wọrí. Ẹ má wọrí tí. Ṣé ti rí mọ́mí yín tọ́nà lọ ń pè é? Ẹ ṣáà sọ fún bàbá pé àdúrà nìkan máa gbà kò sí kankan tó máa ṣe yín. In ten fifteen minutes, wọ́n lọ. Ẹ̀yin ti wà lọ́wọ́ Ọlọ́run. Ohun yín àti gbọ́, Adàmá máa gbọ́ títí láéláé. Ó dẹ̀ máa túbọ̀ kílẹ̀ sí wa létí ẹ ṣáà ti rí báwọn bọ́dà yín ṣe ń ṣe wá àtàwọn ẹ̀gbọ́n wa bá yẹn ṣe ẹ máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ máa róòlù ẹ̀ tó ti yẹ yín ẹ má bẹ̀rẹ̀ ẹni bọ́dì ó ń lọ nìyẹn ẹ má bẹ̀rẹ̀ ẹni bọ́dì ẹ kọ́ ẹ dúró kàǹpé ọlọ́run wà lẹ́yìn yín àwọn tí wọ́n wà lẹ́yìn. tẹ́mi yẹn sọ pé kí mi ni mọ́mì mi ta wò tẹ́mi mọ́mì mi ò ta kí mo rí góòdù nìyá mi ń ta ẹni tí màmá ẹ̀ ta kírìmù sójà lè ní. olówó ọmọ mi ẹjọ ọpọlọ ọmọ ẹkọ ọmọ kan tí ìyọkọ mi ń tà. ẹni tí màmá ẹ̀ ta kírìmù só lè lójà lè. ó lè polówó ọjà ìyọkọ mi ò láì pé ọmọ ọmọ kan tí ìyọkọ mi ń tà níyàwó ọ̀dọ́ ẹjọ ẹ má yẹ kọ mọ má yẹ kọ mọ nǹkan tí ìyọkọ mi ń tà ṣé mo pàkókò àpọkọjà ẹni wọn kan tún máa lọ rọọbù ìyọkọ mi kí ló ń polówó ó dẹ̀ sọ lórí platform pé góòlù ni ọkọ mi ń tà láìpẹ́ o. Ah, last born. Ah, last born. You go and get you be getting yourself ready. I'll be leaving 10 15 minutes, okay? Kilo, uh, ìgbà tí àbẹ̀fẹ́ kúrò níbílẹ̀ kan hmm. wọ́n ní ọ̀túnba wa ń béèrè lọ́wọ́ yìí pé ṣé dẹ́bì ò gégùn fún. láìláì ẹ. ẹ̀yin gan ẹ ti ẹ ti ka ègún tẹ́ǹgélé wọn lórí yẹn ẹ ti ka ti ẹ ti ka ti pẹ́ sísá dẹ́bì. kọ́tẹ́ǹtì sọ ọ́ sì ni pé we need more prayers so that eh, eh, eh, ọlọ́wọ́n túbọ̀ máa expose wọn ẹ jẹ́ ká túbọ̀ fi sínú àdúrà ọlọ́jọ́ mélòó ló kù báyìí ó yẹ ìjọ ìjọ ìjọ àdúrà yẹn ń gbà o akọ̀ ń fi òpin àdúrà àdúrà ń gbà o ó yà ah. follow host follow the host follow the host ẹ follow host. Hmm? ọjọ́ mélòó. ẹ Friday now ṣe ti gbọ́n ní bẹ̀rẹ̀ lọ́la ṣé seven days àbí three days. ah ẹ má pa o. ẹja bẹ̀rẹ̀ lọ́la so tá a bá ti bẹ̀rẹ̀ kí lórúkọ ẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ corona inquest lọ́la so ó ti yẹ a lọ́la. ẹ lọ you question wọ́n ní twenty third ló twenty three ó dàbí pé wọ́n fẹ́ ṣe nǹkan kan lọ bóyá submission lọ́la fẹ́ ṣe lọ́la. pending application lọ́la àwọn application ṣì tán ti. ok ah, àwọn ní pending application. wọ́n náà sì àwọn àrùsà nígbà àwọn tán ní kọ́ wá àwọn Naira Marley àwọn eh, àwọn tán ní kọ́ wá àbí àná fẹ́ iron out lọ́la the next coroner inquest on the twenty three. mo kánà ilẹ̀ mute mi ni. Ayomi, it was uh, send the account number. Thank you. Okay, sir. Àti uh, Akínwùmí. Ẹ máa tún ṣe giveaway àbí kémi náà send account account number mọ́ mi yẹn. Mo sọ fún Sina Sẹ́yà. No mi ò mi ò mọ mi ò ẹ claim o mọ bó lówó ṣe ni no, n bóun not ni mo ṣe máa báyàn náà. Àwọn tó ẹ̀yin kọ́ lẹ ní ìdí ẹ̀ ẹ̀yin kan lè máa báyàn gba nǹkan tó bá pẹ̀yìn nísìnyí. ọmọ yẹn náà máa ń wà níbí báyìí. mi ò ẹ máa jẹ́ kó fẹnu fọwọ́ rẹ̀ gbà bó ní ṣe ni bóun ṣe máa. ẹ ti já bọ́lẹ̀ gan lẹ́ni ó ti gòkè lẹ́ni ẹ ti já bọ́lẹ̀. mi ò já bọ́lẹ̀ mi ì jáyàn bọ́lẹ̀ ẹ má máa ní mo jáyàn bọ́lẹ̀ kí ló ṣe fún mi tí mo jáyàn bọ́lẹ̀ báàlẹ̀ ṣe máa ní mo jáyàn bọ́lẹ̀. àti ọmọ torí mi fẹ́ pẹ̀lú tó wà ó dà pé ó tó wá síbẹ̀ lónìí. mo rẹ́ni kejì wo lọ sọ mo rẹ́ni kejì kan gòkè lọ́jọ́ tí west one bẹ̀ tó ní ọgbẹ́ gòkè náà. náà kò ń ṣe yẹn mo rẹ́ni kejì yẹn gòkè lẹ́nu o bóyá nẹ́tọ́ọ̀kì ló dẹ̀ wá padà jábọ́lẹ̀ mi mọ̀. àǹtí ọmọ mi fẹ́ pé tó wà wájú ẹ̀ àǹtí ọmọ ṣẹ́rí tó ṣẹlẹ̀ ni pé àná yẹn Our busy If you buy you are in fact but ó wà around but all the same nǹkan tí ò yẹ kí n gbé wọn gòkè lánàá yẹn ni pé if not because àwọn tí n bá rí pé wọ́n ti ń send request tí n bá rí pé àwọn tó bá ti ń tag mi tí mo dẹ̀ rí pé ah ẹni yìí tí mo mọ̀ wọ́n dáadáa pé followers ni pé wọ́n dẹ̀ ń share tán dẹ̀ máa ń comment mo máa mo máa wá invite wọn so that wọ́n lè fúnra wọn gòkè. Okay but àmọye nǹkan tó wá comment ni pé please please bring me up i'm a student student tó wá sọ yẹn kì í ṣe student ni wọ́n fún lówó that's why nǹkan tó tí ò jẹ́ kémi tí ò jẹ́ kémi gbé wọn gun òkè nìyẹn ká ní wọ́n sọ pé àwọn ará máa ń ṣe ẹ̀hún kínní kan ẹ̀hẹ́. Ah, ẹ eh, Yemi Stores ti send account number Yemi ah, Stores. ó máa ń ṣe ó ah, máa ń ṣe mo ti bí sáyẹn méjèèjì àti ẹyin àti títa dẹ́bí àti títa pẹ́rì mo ní mo ní ẹ̀yin méjèèjì mo ń sẹ́ndì ọmọ yẹn sẹ́ndì ẹ̀yin dẹ̀ ni moderator wa ń bí báyìí so ó máa ń ṣe ó tẹ̀ mọ́ ń gan máa ń jà. gbogbo yẹn tó comment bí i'm student please i need help i'm a student ó fi wọ́n pé kì í ṣe. irọ́ ó máa ń ṣe ó máa ń ṣe ó máa máa ń jẹ́ kí n mọ̀. ẹ má wọrí tó bá dìgbà mi tó bá dìgbà mi next time kò sí wàhálà mi tó wáyé pé ẹni tó tó gùn kì í bí o lè send account number ẹ̀ sí mi tí n bá yẹ tán nǹkan mo fẹ́ yanjú àwọn tí mo mọ̀ èèyàn márùn dẹ̀ ni wọ́n á dìmọ̀ mi ìnáwó tí mi nǹkan mi fẹ́ consent more than iye tí wọ́n ní kí n fún yàn kémi má lọ jẹ gbèsè ẹ̀. ẹni jẹ gbèsè lágbára Ọlọ́run. Mm-hmm. so now. ṣé kí n pẹ́ ní àbí kí n send ẹ̀ sí lórí WhatsApp. mi ẹ send ẹ̀ tí mi lórí WhatsApp and again ẹ má yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ ẹ má báyàn claim owó ń bí báyìí ti fi your own ẹ jẹ́ kẹ́ni ẹ fúnra. àní ẹ̀yin kọ́ lẹ máa introduce ẹ jẹ́ kó ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ah, ẹ máa jẹ́ kó ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ òun ló máa nóun ṣe à program mi so tó bá dọ̀la lágbára ọlọ́run ayan kí ló kọ ẹ ṣáyọ̀mí ti sọ̀rọ̀. mi ti sọ ó yá tètè sọ̀rọ̀ mò ń lọ mò ń lọ bí iṣẹ́. ok eh, gba tí àwọn Wùmí lèmi tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí ìgbà tí Wùmí mọ̀ wípé nǹkan tí Kàrímọ́ sọ yẹn òun ò ṣe kí ló dé tí Wùmí ò fi bọ́ síta kó wá sọ wípé òun ò ṣe kó wá yẹ kúrò lórí ara ẹ̀ kí ló dé tí Wùmí fi sáré lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó kàbàkàbàkàbàkàbà kí ló dé tó fi sáré lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó tí bá ṣe pé Wùmí ṣe nǹkan yẹn dáa gangan ni Wùmí mọ̀ nǹkan tó ń ṣe Wùmí ó mọ̀ nǹkan tó ń ṣe ó mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí ẹ̀gbọ́n òun lè fi sọ síta yẹn òun ṣe gangan ni kò lè fi sọ pé kò lè fi jáde kó sọ pé rárá o mi ò ṣe o tó fi sá lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó dẹ̀ lélẹ̀ kò sí iṣẹ́ téèyàn ṣe nínú ayé yìí tí ò ní gbẹ̀san ó máa kéré iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà gbogbo eléyìí tó dẹ̀ ń ṣe tó ń sáré kiri kàbàkàbà àwọn wọn ti yà pé kó tó ti fi ojú hàn gbangba báyìí yín pé Wùmí ló pa ọkọ ẹ̀ Wùmí kí òun ló pa tí bá ṣe pé wọ́n ló pa kí ló tó ń sáré kiri fún wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ láti bí oṣù mọ́kànlá báyìí go to one year pé ikú ló pọ̀ pẹ̀ o dẹ̀ refuse ní dẹ̀ sọ̀rọ̀ wọ́n tún ní kó ṣe DNA test o ò ṣe. I'm from Afghanistan. o dẹ̀ ṣì dúró lórí wípé ò ní sọ̀rọ̀ àwọn kan wá ń tẹ̀lé ẹ lẹ́yìn oníhòpó wa níyàn lẹ́yìn ọjọ́ táwọn yẹn bá máa padà lẹ́yìn ẹ wàlá ìtàlẹ̀ sí mọ́bìlà ilẹ̀ síláwà ẹ ń wo rẹ wípé ṣé mi náà ni ṣé mi táwọn èèyàn ń tẹ̀lé lẹ́yìn náà ni because kò sí nǹkan tẹ̀lé fi bò títọ́ mọ́lẹ̀ kò sí bí irọ́ ó ṣe lọ títí títí títí ọjọ́ kan lòtítọ́ máa bá òtítọ́ yẹn dẹ̀ ti ń bá irú ẹ̀ lọ́nà báyìí orin kò ti ń tẹ́ díẹ̀díẹ̀ ó wá jáde wọ́n sunkún egbére ẹlẹ́kùn òṣì ó sọ pé mo sọ̀rọ̀ sí ni ẹ ṣe é fún bàbá ọkọ mi tálẹ̀ bàbá ọkọ ẹ̀ àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́ níbi tó wà tálẹ̀ bàbá ọkọ ẹ̀ kò ní o mo mọ èmi mọ̀. ó yá ẹ jọ ẹ ó dọ̀nù ẹ ó dọ̀nù ẹ jọ. so ìgbà tí Mohbad kú ok ẹ jẹ́ kí sáré give fún wa ní update nípa fóònù yìí <laughs> real quick before I go to the room pé a máa fi lọ́la bọ̀ ní as well date now fún female fún àní ẹ mute. ìlú phone yìí alongside a few other things there were a lot of lower Darusha slash ìyá Adura these three people for a very long time so if I see kú you know, ni ìyá Mohbad mú fóònù ni Darusha mú phone yìí ó phone fún ìyá Mohbad so mi wá ń phone wọ́n pé phone fóònù Mohbad fóònù ọkọ phone tó wà lọ́wọ́ yín yẹn pé fóònù yẹn fóònù wọn ni phone ti fóònù pé phone tó wọn lòun ń lò Ah, abẹ́fẹ́. kótó wa ń lò yẹn fóun pé òun need phone yẹn that's the only thing that um, she would um, actually keep. Ah! Ah! Ah! abẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tí kárìmọ́ náà sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ tí kárìmọ́ sọ tó sáré twist ẹ̀ tó ní sáré fẹ́ ìsínà ọ̀rọ̀ ìfọ́tí pé òun gbá mọ ẹ̀wùn eh, mi létí ó dẹ̀ times yẹ yí pé torí pé ní kó wọ́n lọ ṣe Wùmí náà fẹ́ ṣe DNA test Wùmí sọ pé òun ò Kàrímọ́ ní kó má ṣe ló ṣe gba létí eléyìí náà ó tún ti mú ọ̀rọ̀ fóònù sín sín ah ah ah. ọ̀la ti dé wọ́n ti chíńdà bọ̀dá láti wá máa ṣe nǹkan báyìí o mi kò fẹ́ sọ̀rọ̀ yìí ọmọ yìí ló kọ oúnjẹ ìfúnná bí mo ṣe ń gbẹ má ti fún lẹ́pẹ̀ tipẹ́tipẹ́ má ti fún lẹ́gùn má ti ka ìgúnlé lórí ọmọ ló kọ oúnjẹ. ẹ mẹ ṣáà filẹ̀ ẹ tẹ bá fẹ́ kí n máa gbọ́ nǹkan tó ń sọ ẹ má bù ẹ filẹ̀ ẹ jọ ẹ jọ wà nù fracas ni. for ah. her son you know pé sọkọjọ tó bá lè bóun get phone yẹn period ẹni ìyá Mohbad after i shot wa ṣá ìyá Mohbad wa ni àwọn jù síbi kan pé táwọn bá àwọn máa fún ó dẹ̀ lókè. Ah! so period yẹn náà after shortly after that ìyá Mohbad moved from where she was living to another house obviously téèyàn bá kó ẹmọ ibi tá máa fi nǹkan sí and all that stuff. again she asked ìyá Mohbad ìyá Mohbad tẹ̀ra àwọn àwọn rí lẹ́nu ìjọba ìta yìí àwọn fi owó òsì jù síbi kan. Ah! àwọn ètí ìrìbọ̀ táwọn bá rí ṣá pé àwọn máa àwọn máa jẹ́ kó mọ̀ kó wá mọ̀ wá lókè. so on March 16th, which is on a Saturday ọmọ òun mi wá lọ sọ́dọ̀ ìyá Mohbad fún weekend ó gbé Liam lọ ọmọ òun àti liam lọ́jọ́ lọ lọ́dọ̀ ìgbé liam lọ sọ́dọ̀ ìyá Mohbad fún wíkẹ̀ndì alẹ́ yẹn wọ́n jọ wà wọ́n jọ ṣe ànọ́và ìgbà tó máa di sátidé wọ́n jọ lọ sí church ṣe so sátidé yẹn ni wùmí rí fóònù yẹn ah! the phone was in like a bedside drawer nínú yàrá yàrá mọ́mí ah! fóònù mọ́ tí mo. ń sọ pé mò ń wá yẹn lélẹ́wọ́n ní ẹgbẹ́ àwọn orin náà ló fòkè mọ́mí mo ti mú un ó lóun dẹ́ mú un dẹ́ jù sínú báàgì òun this was on Saturday On Sunday, they were still together. They had a good time. In fact, that Sunday, King White came to the house, to Yamoba's house, to visit them. On Monday, she was still there. Mama Mohbad say concussion rice fún wọn gbogbo wọn jọ ṣe wọn jọ you know Monday I ló kúrò nbẹ at about three pm in fact Yamobad Mohbad gan ló sìn wọn dénú cab ìgbà tó pé cab to fi sìn wọn kúrò níbẹ̀ ìgbà tó to be bẹ́ẹ̀ two or three days later Yamobad Mohbad wá pè pé fóònù Mohbad tó mú yẹn àwọn níìdì ẹ̀ dá padà ó náà wà ní à kóun dá padà mọ́ mi ṣé ṣé nǹkan kan ṣẹlẹ̀ ni. because wọn understand bẹ́ẹ̀ ṣe ní kóun dá fóònù yìí padà pé à òun ti òun ti béèrè fóònù yìí lọ́wọ́ yín for a very long time ẹ̀dẹ̀ lẹ́ẹ̀rí ìgbà tẹ́lẹ̀ wá rí ẹ̀dẹ̀ tí rí nìyẹn ìgbà tóun dẹ̀ mò ń dẹ̀ sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ pé fóònù yẹn ò kíní kan báà lẹ́sìn wá ní. jẹ́ káwọn èèyàn bínú. hello. hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Ah, ẹ káàsán Mr. Latif. Irọ́ yẹn gan ọdún lẹ́nu ẹ̀. Ẹ káàsán. Ẹ tètè sọ̀rọ̀ àpilẹ̀. Ẹ dẹ̀ eh, eh, mute. Ẹ eh, jọ ẹ Larissa mo máa ń follow program yìí but mo ti ń wá time láti. Uh, mo wà lórí ètò báyìí o mo wà live báyìí o. ẹ wà live. ok bẹ́tà tẹ bá gbẹ́ ṣe wà live yẹn náà ló dáa so that mo fẹ́ fi correction kan sí àwọn kan tẹ ṣe ń jọ kan mo lè ti gà láti pè é kí n explain fún yín pé nǹkan tẹ̀ ń sọ yẹn kò right. yewo. now uh, God bless you ẹ sọ wípé wọ́n lè ṣe diplomatic passport fún ọmọ wèrè yìí. ẹ bàbá ti kúrò níbẹ̀ yẹn gbàgbé ọ̀rọ̀ tá à sọ lọ́wọ́ ni kẹ́ bá wa sọ sí tẹ́ bá yẹn gbà máa ti kúrò mú bọ̀. mi ò mọ pé títí wẹ́ mi ò pé ti jáde sí ọjọ́ yìí o. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ àtọ́dún òní kì í ṣe wa máa ṣàlàyé mò ń gbọ́ àwọn um, DJ YK tó ń délẹ̀ Monday. ta ló tún sọ̀rọ̀ nsìn kí lẹ wí. ṣú ẹ má bínú mà mo ní kí ló dé Bọ̀dáládé why are they trying so hard to push all this narrative ẹ understand baba Mohbad fọwọ́ lẹ́rọ̀ ó ń wò ń sìn baba náà sọ pé ó ń dàrú tẹ́lẹ̀ why are they pushing it as in why are they pushing it to everybody eléyìí máa sọ pé eléyìí máa sọ pé eléyìí máa sọ pé eléyìí máa sọ pé. abẹ́rẹ́ irọ́ tó bọ́ yẹ lọ irọ́ pọ̀ mọ́rọ́ ẹ má bínú sá mo wà ní orí youtube of bóyá few minutes ago mo rí nǹkan kan bẹ̀. ẹ ó dàn ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù owó ní kókó yìí ẹ jọ ẹ ó dàn ẹ káàsán. yes sir agunṣẹ́ náà. wow. ọ̀ àti ṣe rí àyànfẹ́ olórí bú bọ́ in tó sọ yẹn náà ó sì dáa because kí ni ìgbà tí ọ̀rọ̀ fóònù yẹn ṣẹlẹ̀ tí ó ìṣẹlẹ̀ àwọn èèyàn sì ń gbé narrative burúkú káàkiri pé kì í ṣe fóònù Mohbad pé fóònù Wùmí ni Wùmí lọ mú ní ibẹ̀ ọlọ́dẹ̀ ṣe tó yẹ pé ní ẹnu ara wọn gẹ́gẹ́ ló fi jáde nísìnyí Mohbad fóònù Mohbad ni because gbogbo fóònù Mohbad. abẹ́fẹ́ ni kì í ṣe àyànfẹ́. abẹ ẹ lo ẹ lo. so ó ti jáde lẹ́nu wọn nísìnyí pé tọ̀ fóònù tó ń sọ yìí o fóònù Mohbad ni àṣírí ń túnbẹ̀ ni bó ṣe mo máa ṣe bó ṣe mo máa ṣe sọ. ó tiẹ̀ da nǹkan tẹ́mi tẹ̀ ń sọ ni pé ó dáa tí wọ́n sọ yí pé Wùnmí lọ mú fóònù níbẹ̀ tí wọ́n hàn dínà yẹn ìyẹn mi pé ọ̀rọ̀ tí Kàrímọ́ ń sọ ó sì right wọn ò bá wà lọ́rọ̀ bó ṣe gbà bó ṣe mú àṣírí sì máa tú. àṣírí ọmọ tú wọn kò sí kò sí bó ṣe fẹ́lẹ̀ escape because inú inú rọ́nà lòtítọ́ ọmọ ti ń jáde gbogbo irọ́ tó wá wò pa kọ́mọ́gbà yìí pé àwọn tó ń sọ fún kì í kúkú ṣe ọ̀dà sáàmà ẹ̀ kò sí bó ṣe máa sọ̀rọ̀ irọ́ kárí ẹni tó bá gbọ́n tó dẹ̀ mú òótọ́ fà jáde nú ọ̀rọ̀ tí ò ní mú òótọ́ nu gbogbo irọ́ tó pa so that is it. ẹ kó tó ọ̀rọ̀ àti ọ̀rọ̀ máa fún ṣe. Adémọ́sù fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ń sìn. ẹ tètè sọ̀rọ̀ mú lọ. ṣé màá so ẹ má bínú màá mo wà ní orí YouTube so. QH eh, radio analyze eh, àwọn ìrìn tí wọ́n mi sáré lọ bá Ìyábọ̀ there is one particular person èèyàn kan pé ní kò lórúkọ tẹ bá rí bí ẹni gbogbo èèyàn tó kọ̀mẹ́ǹtì gbẹ̀yìn ní pọ̀pọ̀ yẹn attack wọ́n sọ ọ́ débi pé àwọn fans Wùnmí ṣe ra mọ́tò fún Wùnmí ni ó wá lọ fi kí Ìyábọ̀ Òjó but that was what people saw my question is why are they pushing so hard? to cover all these things gbogbo nǹkan tí Karimo sọ pátápátá kò sẹ́ni tó dìnnà ìpèrò olùpa. kò sẹ́ni wọ́n dìnnà yẹn wọ́n sọ̀rọ̀ rail wọ́n dí wọ́n lọ́rọ́ mọ́ ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ DNA tẹ̀mí ìfọ́tí wọ́n yírọ́ ó tún ti sọ̀rọ̀ fóònù sìn ẹ̀ tún ti ń wárọ̀ mi tẹ̀fẹ́ lọ́mọ. àti débẹ̀ I do say it when I see people saying eh, ọlọ́run jọ eh, fún wa ní justice yìí ó máa ń dùn mí because the justice is yeah, already there. jẹ́ ń tọ́jú voice note yìí máa tún lò lọ́la voice note yìí máa lò. justice yẹn ti wà ń bẹ̀ already the only thing tó kọ̀ kù. seven minutes tiẹ̀ ni. fún àwọn èèyàn ní justice. máa ṣẹjẹ sẹ́ǹdẹ̀ sí ká lè play lọ́dọ̀ ṣìnkó. yẹ òun náà mo tiẹ̀ fẹ́ sọ. ká play lọ́dọ̀ ṣìnkó náà ah. sọ náà ìpè àá ah, tí Wùmí fi sáré sá lọ sọ́dọ̀ ìyá Òjó tí ò fi sáré lọ sọ́dọ̀ ìyá Mohbad something fishy àti nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kasala ti bọ́ọ̀sì máwọn méjèèjì lọ́wọ́ àti ìyàwó eh? àti ìyàwó wọn àti ìyàwó àti lẹ́yìn kiri. bẹ́ẹ̀ni hmm. wọn àti ìyàwó bá dènà ogun ti bọ́ sáàrin wọn. ẹ jọ máa rí má bínú ma. iná ti ń jó wọn. mo fẹ́ declare ni mo declare and confirm today that Wunmi killed Mohbad. mo sì ń dáhùn tẹ́lẹ̀ ni pẹ̀lú gbogbo narrative táwọn people yìí ń gèbè Wùmí ló pa Mohbad ìwọ ló pa Mohbad aláyé. ẹ náà ìwọ ni kò jókòó lèmi tí mo ti láti dé wọn lèmi ti mọ̀. sista Perry kí ló dé tẹ̀sán ọ̀la ìwé ó ní. ọmọ ní pé kémi ò ègéjì abisẹ́sì ò dá o abisẹ́sì ò dá o wọ́n sọ pé kémi ni wọ́n ègéjì abẹ́kẹ́ abẹ́fẹ́. àti for the rest of my life. àti bẹ́ẹ̀rì mi mo ti sọ fún yín mo ní lọ́jọ́ kan mo dìde rí tó sọ fún mi wípé obìnrin kan ọkùnrin méjì ló pa òun obìnrin kan ọkùnrin méjì báwọn náà pa òun yes òun ló pa òun lóbìnrin yẹn àwọn méjì tó kú ni àbúrò ẹ̀ àti igi níbi tó ti jọ ń dùn ún lẹ́mí ẹ̀ ti bọ́ ọmọ wọn lọ́wọ́ ibi tó ti dùn lábẹ́ sẹ́ǹpù yẹn nígbà tó ti kú tán ibi tó ti dùn. wọn fún yàn gift látàárọ̀ jẹ máa lọ jàre. bàbá wèrè ní gẹ̀ẹ́gùn mi ò wá sáré kiri kò sí. mo sáà sọ náà tó fi sáré lọ sọ́dọ̀ ìyàwó òjò. ọ̀nà méjì and she's going down to him. Terry ká máa ṣe ṣó látàárọ̀ kó má sẹ́ni tó fún one gift. kò sí. Sister Terry àyànfẹ́ ń kọ́ mo ti ní máa béèrè láti ìyẹjọ́ ìyá àyànfẹ́ ń kọ́ olórí ẹbí Sister Debiri àyànfẹ́ ń kọ́ ṣé kò sí àárín bíbá rẹ̀. ẹ jọ̀ọ́ ẹni tẹ́ ẹ bá ti rí ẹ má béèrè wọn ẹ jọ̀ọ́ because ojú ogun la wà ẹ̀yin náà mọ àti lórí pé a support Karimo not everybody ló like ẹ àwọn kan ti kú òun bíbá yìí so ẹni tẹ́ ẹ bá ti rí ẹ má béèrè ẹ̀ ń bíbá ẹ jọ so nàìjíríà bá ti rí ẹ ti rí nìyẹn àlùjọ ti change nìyẹn so ẹ jọ mi lè dákọ yàn bíbá ẹ ẹ àmọye àwọn tí arọpájọ ń ṣiṣú tẹ́lẹ̀ tó lẹ́yìn pé wọ́n ti yàyàn lórí ọ̀rọ̀ Karimo and I don't care I don't give a fuck I don't even give a damn I don't give a damn all I want to listen to is Karimo. I want to be listening to Karimon speaking, talking. You know, I want to hear Karimon talking. And when she's talking, I always happy. Her talking give me joy. <laughs> Iṣẹ́ wàhálà tí mo ti ń ṣe láti jọjọ́ yìí tí mò ń wẹ́ni tá tó jẹ́ pé ààrẹ ni fún wa ní information mọ̀ information wa ń jáde sí tẹ wá ní kí n má gbà kó jókòó sí thank you jàre ẹ̀yin tẹ́ ń fún mi ní gift may God continue to enrich your pocket. I don't give a damn whether you hate me. gbogbo information yẹn náà ni information yẹn náà ni gbogbo wọn debate lé lórí sí tí gbogbo wọn lọ tó ń bọ̀. kán má debate lórí wọn bí àṣà bí àṣà kí ló kọ ẹ bí àṣà very dark man kọ́ba má sọ pé mo right náà ni iná ṣe ń fọgbọ́n ntọ́ni kẹfẹ́ kọ́ máa sọ ẹ má gbọ́n làwọn náà lọ kí jù dìbẹ́tì wọ́n tọ́ra wọn ni ẹ má dà wọ́n lóhùn. èyí ni mo rí palu àyànfẹ́ jàre èyí nìkan ni mo rí àyànfẹ́ báyìí lọ tí tó fi ṣe debate tó fi ṣọ̀rọ̀ sọ. all right má dá wọn lóhùn. èmi ò dáyàn kan lóhùn i'm a blogger torí pé a jọ ń ṣe ṣe pé a jẹ́ host host ní tẹ́lẹ̀ èmi gan tiẹ̀ ti gbà pé mo jù wọ́n lọ gbogbo nǹkan mo fi jù yín lọ ẹ rí i pé nu equipment ẹ rí nu equipment tí mo wà ṣẹ́yìn nírú ẹ̀ nǹkan tá a fi yàtọ̀ síra wa nìyà ẹ wọnú studio tẹ̀ yín ní studio ni ẹ ní studio èmi ń ṣe blogger ni I'm a blog this is my office this is my office nǹkan tá a fi yàtọ̀ síra wa nìyẹn host lẹ́yìn blogger làwa wọn ò mẹ́yìn rí ẹ̀ ṣe kan dùn Mohbad lẹ́ fi bẹ̀rẹ̀ Mohbad lẹ́ fi bẹ̀rẹ̀.